aláwo suleiman ọmọ àlá ló ń bọ́ ńlá kọrin tó fọkàn yọ aláwo ní sẹ́ríkì àti ìrètí ẹ̀ bàbá díwálé ẹni lónìí gbówó ayé tí mọ̀ yẹn dájú ẹ̀fọn lọ́lọ́dọ̀ ẹ má jìyàn sí rárá o ìkún ló sọ pé jẹ́jẹ́ òun lòún dúró bẹ́ẹ̀ lẹ̀ pàǹkó sí òun lẹ́nu ọmọdé kúnlé o jẹ́jẹ́ jẹ́jẹ́ ni mo jọ wọ́n mi àmín orúkọ tèmi ni alhaji sulaimon alao adékúnlé tí gbogbo ayé mọ̀ sí aláìlúwa kí ànábi ks1 alaika. wọ́n jìyà púpọ̀ lórí wa a púpọ̀ nínú wọn. olówó lọ́rọ̀ ayé yìí obìnrin màlúù bí gbogbo wa. ojú ti rí oríṣiríṣi gan ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́ ojú kì í pọ́ṣin àmàlà nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ tiwa náà ó ńlá ó gbọ́n ó dìde torí a lè ká tán ẹjọ́ wo nínú mi bàjẹ́ dùn ojoojúmọ́ ní ọlọ́run dùn gbogbo ohun tó jẹ́ pé ó wà negative tó bá bá ẹ̀dá láyé ó yẹ kó mọ̀ pé ọgbọ́n ló fi ń kọyàn so tí nǹkan kan bá ṣe tó ṣẹlẹ̀ nídìí iṣẹ́ èèyàn lénìí kí wọ́n máa rò pé ti tán ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní ọgbọ́n lọ́gbọ́dọ̀ fi kọ ẹ ìṣe ìbànújẹ́ oríṣiríṣi lójú mi ti rí jẹ́ pé ti má jókòó báyìí má tó rò pé ah ṣáwọn lójú àlọ́ náà ṣé bójú wọn náà ṣe rí rèé ṣá mo kò wá ọ̀rọ̀ bàbá mi ni mo ní tó bá dóko tó bá dóko bàbá ẹlòmíì rí wàá rò pé kó bàbá tiẹ̀ ní ó ṣe kí ni òun ló dáa jù tó o bá rí ìṣòro ẹlòmíì rí wàá pé ìṣòro tiẹ̀ yẹn nìkan ló burú jù ni o òun ló burú jù ni o ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àdúpẹ́ tá a wà lẹ́nu gbogbo èyí tó bá tún kù náà tá a fẹ́ dojú kọ ọlọ́run wa lọ́jọ́ ènìyàn àgbèwà borí ẹ̀ náà ni kọ́lọ́ jò ju agbára lọ. tolu o ṣe é lọ́wọ́lọ́wọ́ báyìí náà mò ń ṣiṣẹ́ lórí album mi tuntun mi torí tá bá wò ó èyí tí mo ṣe example ó ti ń lọ ó ti ń wà ti ó ti two years báyìí ó ti pé two years báyìí tí mo ti release ẹ̀ kì í ṣe pé bóyá ẹ̀rọ àti wọ studio àgọ́dọ̀ ń ba olúwẹ̀ ṣùgbọ́n àyè náà ni àwọn olólùfẹ́ wa yìí náà ni àṣẹ mọ́yé ń pò wá lọ́tún náà pò wá lọ́sì náà pò wá láàrọ̀ náà pò wá lọ́sùn náà pò wá lálẹ́ abájáde ńlẹ́ ńgbà mi ọ̀sẹ̀ kan alẹ́ bá wọlé tó gbogbo àyè yẹn tí kò fi bẹ́ẹ̀ sí yẹn abala lọ lóyìnbó náà rò pé àwọn ti lọ lóyìnbó lọ sinmi kò lọ sinmi o mi ò jẹ́ ká láyè ṣe gbé kíní ká lá nǹkan kankan àbí ká sọ pé kí a fẹ́ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà àti ń ṣiṣẹ́ lórí password password yẹn ó máa jáde láìpẹ́ ẹ̀ẹ́ kò sí nǹkan tó bàjẹ́ nínú iṣẹ́ fújì kí làwọn wà tó ṣe fún kò sí tó bàjẹ́ káǹfààní bá tún wà bó tó ṣe máa dá sí ni mo máa ṣe nítorí pé kò sí tó bàjẹ́ àtúnṣe kankan sí tá a kí pé ká tó ṣe kó máa dá sí lọ mo ṣe wéré mo ṣe fòjì mo fi lọ́mọ lọ́wọ́ o wà á dúpẹ́ fàlàhùrà mo fi lọ́mọ lọ́wọ́ wéré kò ṣe kò ń ṣe ọgbọ́n ọdún ìṣọgbọ́n ọdún tó kọjá làákàyè ọdún tó ti pẹ́ ni experience wéré yẹn lọ́wọ́ á ní tọ́gbọ́n wá sí fújì tí wọ́n ṣe tí bàbá yẹn fi kú àgbà fún ni ó tún kú tán àtúngbà fún ni aláàjì kọ́ni tí àyìnlá ìrẹ̀lú akọ̀lẹ́jẹ́ ọlọ́run bá jẹ́ ká ara wọn ká ara wọn pẹ́ o kájọ ká tọ́ ara wọn náà pẹ́ ọgbọ́n àná ọgbọ́n ajísàrè àná wọn náà fi ń tún ọkọ̀ yẹn ní títí dènì bẹ́ẹ̀ náà ni ọ̀gá wa bàbá wa àmì adégoróyè máyégún gbogbo ilẹ̀ yorùbá kíngù wàsíù àyìndé anífowóṣe ọgbọ́n àná yẹn náà làwọn náà ṣì ń lò wọ́n lò dèní ọgbọ́n yẹn náà ló lò dèní ọgbọ́n ajísàrè yẹn náà ló lò títí dèní wọ́n dẹ̀ tún fi ń jó lórí lọ so orin àtijọ́ yẹn nǹkan tó ṣe nínú orin ayé ìsìn kékeré kọ́ o sí bí mo ṣe lè ṣe máa ń gbọ́ ṣáà ni lórí pé mo máa ń derive a lot of enjoyment àlàkà ìpọ̀ bẹ̀ kò sí ìwọ̀n tí wọ́n fẹ́ mọ̀ nípa mi ó lè má kàn ó lè má kárí ó lè má kárí nǹkan tí wọ́n mọ̀ yẹn ó lè má kárí ṣùgbọ́n kò sí tí wọ́n fẹ́ mọ̀ nípa mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ pé muslim ni mi mọ̀ pé àfa ni mi ṣe máa wà ní olé mi táwọn ọmọ mi lè gbé à kí ló lè máa ṣe ní bó ṣe wà nílé bóyá yẹn ṣùgbọ́n yàn púpọ̀ mọ̀ nítorí pé ilẹ̀kùn mi ṣíṣí ló wà ọ̀pọ̀lọpọ̀ yẹn tí n bá ti lọ òde tí n bá ti wà nílé báyìí kí n bá àwọn fámìlì mi ṣeré kájọ máa ṣeré kí n àyè tó bá wà lẹ̀ díẹ̀ nǹkan tí n bá rántí kí n kọ́lẹ̀ kí n wo múfì kí n play game television game tí n bá ti gbé bá ti gbé playstation lẹ́bàá mo lè play ẹ̀dọ̀tún là ọ̀dọ̀ láwọn ọmọ àmọ́ àjọ ṣeré nílé so kò sí nǹkan kí ló fẹ́ẹ́ ṣẹ́kù mi ò ní kọ̀kọ̀ kọ̀kọ̀ mi náà gbogbo ẹ̀ náà ni àwọn èèyàn ńlá ti rí yẹn òjò ká lọ bí eré ká padà sílé lọ ìjẹ́ ni àwòkọ́ṣe mi nínú iṣẹ́ fújì Alhaji Sikiru Ayinde Barrister Alhaji Wasiu Ayinde Alhaji Kollington Ayinla àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni nǹkan tí mo fi jù wọ̀nyí èèyàn ọbẹ̀ ẹ̀fọ́ tó ní tó ní ẹja ẹja kíká nínú ẹran ọ̀gbẹ́ àti omi tí máa múlẹ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn gangan ni mo máa ń wò lọ́kàn mi pé ah ọlọ́run máa pa àwọn pípé fún mi nǹkan tó ń gbélé yìí lágbára àwọn làwọn kọ́ṣe mi náà tèmi náà ń wò tèmi náà tó do lórin ilẹ̀ tó ṣe ń wò mo ṣe do lórin náà ìmọ̀ràn tèmi ni pé gbogbo anybody tó bá ń wò nù lọ́dọ̀ táwọn pé a orin là ń kọ́ ni o iṣẹ́ kan là ń ṣe ni o àná ẹni yìí gangan ní ròmù dẹ̀ wa wọn rántí mi ni pé ẹ rántí pé ní tí ọlọ́run bá ti fún yàn ẹ̀dá kankan lè fún yàn ọlọ́run ọba ló ń rán ẹ̀dá sẹ́dá ẹ̀ tí ọlọ́run bá ti rán sí yàn kò lè ṣàánú yàn ẹ fi gbogbo ọkàn yín ẹ fi sọ́dọ̀ lọ ẹ kún fún àdúrà gbogbo tẹ bá ń ṣe pé ọlọ́run ṣàánú mi pé mi pàdé aláàánú mi ẹni ẹni ayọ̀ ọkàn ẹni gbàgbọ́ pọ́lọ́ ló ń ṣe gbogbo ẹ fi ẹ tẹrí ba fún gbogbo ẹni tó bá jù yín lọ ẹ ba fúnra yín ẹ ba fẹ́ni tó bá bọ̀ lẹ́yìn ẹ ba fẹ́ni tó bá jẹ́ sàwárò yín kẹ̀dẹ̀ kún fàdúrà kẹ̀ni gbàgbọ́ lọ́kàn pọ́lọ́ ló ń ṣe gbogbo ibi tẹ́ bá fẹ́ dé ẹ̀ dé bẹ̀ níwọ̀nba ìmọ̀ràn tí mo lè filẹ̀ orúkọ tèmi ni Alhaji Sulaimon Alao Adékúnlé tí gbogbo ayé mọ̀ sí aláìlúwa kí KS1 Alaika. èèyàn rẹ̀ la fi ń júwe èèyàn rẹ̀ èèyàn bí la fi ń júwe èèyàn bí ọlọ́run nìkan ni kò sọ ohun tá a lè fi wé o ṣàǹpù irú èwo ni wọ́n fẹ́ jẹ́ náà ẹ máa wo Orísun tẹlifíṣàn Orísun TV.